السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتى بالقرآن عليكم كريم وبعد محمد صلى الله عليه وسلم يا قلوب مراضي إن صليت أبو تسلم محمد صلى الله عليه وسلم ومن بأحكام الرواب في أول كتاب النكاح سيرة صليت أبو ìgbéyàwó قالوا لي وانا عبي ويرد رضي الله عنه أما بسبب أبو ويرد كي يرغب كي ويرسي أن رسول الله صلى الله عليه وسلم وقدر يسأل الله كرام من قال أنا مني لا يجمع بين المرأة ní àgbọ̀dọ̀ pa obìnrin kan àgbọ̀dọ̀ pápọ̀ pẹ̀lú àmọ̀ rẹ̀ ìyẹn ni tó jẹ́ àbúrò bàbá rẹ̀. الزوجين ولا بين المرأة وخالتها jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ ká pa ọmọ ìyá méjì papọ̀ lẹ́ẹ̀kan náà nínú ilé wa gẹ́gẹ́ bí ìyàwó ìyàwó mi ní ìyàwó mi lè nà kìí ṣe ló wá pé àbúrò bẹ́ẹ̀ni ìgbà fẹ́ẹ́ yà méjèèjì náà gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ kan náà ètò ilé rẹ̀ ìyàwó mi lè ìyàwó mi lè náà alẹ́ ẹ̀kọ́ kan lẹ́nu ìyàwó kó wá jẹ́ sí pé àbúrò bàbá rẹ̀ lóbìnrin àbí àbúrò ìyá rẹ̀ lóbìnrin ọ̀kẹ́ wọn pọ̀ sí ìlú rẹ̀ náà lẹ́ẹ̀kan náà bá ìyá ìyá fẹ́ obìnrin ní àfẹ́ ìyá ti wá pọ̀ ìyá tó sọ́dọ̀ yẹn lọ́nà ìyá wá rí àbúrò bá rẹ̀ àbúrò ìyá rẹ̀ owó yẹn ìyá ìfẹ́ bá rẹ̀ ó jẹ́ ìfẹ́ sẹ́yà. àwọn kan fẹ́ gbé abẹ́ ìfẹ́ kan náà lọ́wọ́ lọ́wọ́ àbí ẹ̀kọ́ ìrùkọ́ òkú ni ó tún wá kú yá máa ń lọ́dẹ̀ ọlọ́tọ́rẹ́ nípa sí ogun ilẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run ọlọ́run tààrà صلى الله على نبينا وعلى اله وصحبه وسلم سبحانك لا علم لنا Thank you. máa rí ọmọ ìyá rẹ̀ bàbá rẹ̀ nìkan tó yà fún ẹ̀rọ yẹn lẹ́yìn fẹ́ràn sẹ̀ríà. olúwa ní àdéhùnsọ̀rọ̀ àwọn àlẹ́wọ̀sẹ́ńdá ó tún ní ẹnikẹ́ni kò pọ̀ sí. àdéhùnsọ̀rọ̀ àwọn àlẹ́wọ̀sẹ́ńdá ó kí ọba rẹ̀ kan omi fún ọ̀gbọ́n àgbáyé. bàbá ìyá ọmọ ìwà wọ́n tó kú. tó fi kọ́dà àwọn ẹ̀yà àgbàrá tó fún tó fi pẹ̀lú èkó. Bàbá ó ti fún owó kú. Ṣẹ́gbẹ́ ọ̀rọ̀ ìwà lè ṣe yìí. Kọ́dà á mọ̀ pé àwọn aládùúgbò ẹ̀ sọ̀rọ̀ fún wọ́n mọ̀ ká sí lọ́rọ̀ pé alákọ̀ọ́ kú ẹ̀fẹ́ kí wọ́n tó kú. Ṣẹ́yẹ́dì àwọn ìlú ẹ̀fọ́ wọn fúnná. Wọ́n lá ah, wọ́n ẹ̀ pé ó lẹ̀ ní ọwọ́ lọ́rin. Kúrò <laughs> dáwọ́ lọ́rin ìyá rẹ̀ ẹ̀rọ bá ní sọ sọ́rọ̀ láwọn àríwá sẹ́lá ní pàpà pẹ̀lú olóbìnrin mi ní àwọn onígbè pọ̀ àsọdá pọ̀ èèyàn ń da lọ́kùnrin sẹ́ni ó da lọ́kùnrin ni lànà ìsọ̀rọ̀ láwọn àríwá sẹ́lá lóbi ní talákọ̀ọ́ gbúdọ̀ fún ó tó pé bọ́ọ̀lù sí ìyàwó àkọ́kọ́ tí ń mú lọ lẹ́kùn ọba rẹ̀ àbí táwọn náà ń lára ọmọ ọdún tí ó bá ti ṣe ọ̀dàdà lọ́wọ́ yìí lálẹ́gbẹ̀ẹ́ kó lọ́dọ̀ láǹfààní àti fún ẹlẹ́gbẹ̀ẹ́ ní ìrìnrìn àtìbẹ́ẹ̀lì kan ló lọ bá ní sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sán pé lágbájá ló bá sọ̀rọ̀ kọ́dà mọ̀lẹ́bí àlẹ́bí ẹ̀ tó bá sọ̀rọ̀ mọ̀lẹ́bí àlẹ́bí ló bá sọ̀rọ̀ àlẹ́bí náà bá o ìmọ̀ abẹ́rẹ́ so àlẹ́bí máa ń pè ní ìfà obìnrin so lábẹ́ nípa àlàkọ́ ìtọ́ba ìlú àwọn sọ́dọ̀ láwọn kọ́ra àlẹ́bí lẹ́yìn ìlú náà ní sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ wọn ní ẹni gbogbo ní súnà ní ìyọnu àdébà ló rí tó bá ní sí ìlú ẹni tẹ́lẹ̀ ló sọ̀rọ̀ ẹni ló kọ́ nù tí kéèyàn kọ́ sí gbogbo dáa bá ní sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ tó àwọn ìyàwó ní ìjọba lọ́wọ́ ìta wọn tọ́jú wọn débi ká tọ́jú wọn káwọn àdébà bí náà wọn tọ́jú tó bí ìyàwó rẹ̀ fọ́nà wọn sì dára sọ́mọ wa kí ìlú náà wá ṣẹlẹ̀ bá ẹ̀kọ́ wíyá ní òun fẹ́ mọ́ náà ó sì lọ́dún ó sì lọ́dún ọ̀gbẹ́ wọn pọ̀ á kọ́ lábú rẹ̀ ìgbógun wọn pé ìdá ìwọ́dọ̀ dá òun lọ sílẹ̀ ìgbógun jẹ́ àkóso ìkúnlẹ̀ ní àárá lọ́jọ́ àwọn akérèdọ́gbó kíndọ́gbó máa ń wọ́n mọ́ náà lọ tí ó bá lè ṣe torí ní tàbí sọ́jú tó kéré àwọn mùsùlùmí ní tábà ti rí nǹkan ní òfin ẹ̀sìn wa pé òun fara mọ́ kò sí ló máa lọ́ọ́ láti àwọn ọmọ ẹ̀ẹ́dá sàmì ni a máa ń gbé ẹ̀sìn lórí nílé lórí àṣàlẹ̀ tó lápá bẹ̀rẹ̀ àdé Muhammad wa sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sán náà ọmọ rẹ̀ kan ọmọ rẹ̀ méjì ẹ́ ló fẹ́ ọkùnrin kan àbọ̀kìsílẹ̀ kan náà wà ní ìlú àdúgbò olómi ilé ìlú tó kú àgbàgbọ́ ní ogun nínú ìwọ́n àgbàgbọ́ ọ̀sán ló gbé ẹ̀dá ìdá ìsúná tó ní sókè kò sí pẹ̀lú gbogbo ẹ̀ àwọn sàlàyé ní ìyá wọn náà ni sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ òun lọ́wọ́ tààlà ọ̀sán òkè. Àwọn ilé ìfẹ́ náà yà tí di iye wọn náà ni àwọn sàlàyé wọn sàlàyé ọlọ́wọ́ á pé á tí ìyàwó rẹ̀ fẹ́ wípé ìyẹn lè fẹ́ àbúròyàwó yẹn nígbà tó bá kú àbí nígbà tó bá kú ọlẹ́ àbí bí tó so àìsàwọn yìí kò tí wà yé wọn wọ́n ní àwọn olùkọ́ ti wọ́n láwọn sọ ìgbé a lè sọ pé ìlàáyà kò ní ọwọ́ wọn látara pé bẹ́ẹ̀ni làkalẹ̀ ilẹ̀ káfọ́ tẹ́sí wa. ìyẹn pé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ló bá ìṣàlàyé sí kí ara ṣe àdínkùsọ láàrin ali àgbáyé ni wọ́n kọ́dà bí sọ́sọ́ mọ́ra wọn dé anabi ló tọ́ alidaba inú ilé rẹ̀ ni wọ́n jẹ́ daba tó lé kan náà ni táwọn ní táwọn fún kékeré ẹ̀kọ́ tí a búrò ẹ̀ fọlá wọn bó bó tábà fún yìí tí wọ́n ti so ráwọn kan tẹ̀wọ́n náà búrò yóò rán sẹ́ wọ́n jẹ́ daba tó lé kan náà ni ó sì sà olùdókòwò rẹ̀ bọ̀ nípa kíláwì pẹ̀lú ìrírí sọ́kọ́sá sàtì ẹ̀wọ́n ti ń bọ́ta náà bọ́ kí wọ́n ti gbọ́ ìlágbára yìí kan àìkọ́tì fún àwọn tí ó ní wà láàrín táà a ti ṣe wẹ̀ àti ikú tó máa ní ẹ̀kọ́ ìrànwọ́ abẹ́nu àwọn tàbí ṣẹ̀rí àti ẹgbẹ́ ìgbẹ́ ṣẹ̀rí àmì tó bá rẹ pé ní tí wọ́n ti tako pé ẹgbẹ́ fẹ̀rẹ̀ ní kéde ọ̀rọ̀ tó tó ṣẹ̀rí àmì kìí ṣe báyìí pé wà tó dára rẹ nìyẹn à wìláyà kó lọ́rùn tó jẹ́ òbí ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ kú ṣé àwọn tó ń bẹ tí Islam wọn tí Islam wọn gbé yẹ̀wò lórí àwọn òfin lókè kalẹ̀ àdúgbò àdánwò mùsùlùmọ́lọ́pọ̀ lónìí látara àìnímọ̀ tó àti ọ̀dọ́ ti dé àpọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àti ṣe àtẹ́tí sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kan tó ní ojú oyè òun náà ṣùgbọ́n ẹlòmí òun dáná ẹlòmí òun kéwú òun dáná ọ̀rọ̀ kí kí ló ń pọ̀ kọ́ kí ni dúkú táwọn àbá gbogbo àwọn àbá wọn là ń sọ ẹlòmí òun kéwú tó kan àmójúkú táwọn àbá ọ̀rọ̀ sì yí tó bẹ́ẹ̀ ní ìsìdájọ́ dájọ́ dájọ́ àwọn kan bẹ táwọn táwọn ti síwájú láyé àlùmọ́sùláhà wà lọ́sàdà táwọn ti síwájú gbogbo bá tẹ̀lé táwọn ìṣẹ̀lẹ̀ à pé kí ni ó tẹ̀yẹ̀ rẹ̀ mọ́ táwọn ẹ̀sẹ̀ náà yìí ṣé oore ni ó jẹ fún wa ní àgbáko táwọn ọmọ mọ́sùláhà tí ó dáa tí ó sì sóore kì í ṣe lómi o kì í ṣe fún pásánà nípa pé pásánà ń tẹ̀síwá káyìn pásánà ní abalẹ̀ àkóso tó burú bẹ́ẹ̀ bọ̀ kí àlọ́ bí lẹ́kọ́ bẹ́ẹ̀ tàbí ẹ̀rí àgbòrò ìṣẹ̀rí àgbẹ̀rẹ̀ ẹ̀kọ́ láàárín ọ̀dọ̀ àwọn tó because in tí ó bí aburú tí ó bí ó ju àwọn àtàrẹ́ ìgbẹ̀ lọ àwọn ọmọ kan bẹ̀rẹ̀ ní fún àwọn arúgbó láti jọ yìí wọ́n kàn máa gbé lẹ́rẹ̀ lórí ó sì rẹ̀ kò sẹ́lẹ̀ fúgbà tó tán bẹ̀rẹ̀ wọ́n sọ ní àwọn arúgbó tó sẹ́lẹ̀ wọ́n làwọn tó rí ìfáwọn yá wa wọ́n làwọn gbé apẹ́rẹ́ fáwọn yá wa fọ́nà ìmọ̀ bá sọ ma bùra pé ṣe ti tẹ́sán sọ fún nínú ọ̀sẹ̀ yìí ẹgbẹ́ wa ti irú àwọn nǹkan yìí yáwó pé ló ti ṣẹlẹ̀ fún ọ ní ṣùgbọ́n àwọn bàbá ìtàn táwọn máa ń ṣe irú ẹ̀ wọ́n mọ̀ ní wọ́n tí wọ́n ti ṣe rẹ́fẹ́rẹ́sì báwọn èèyàn ní kọ́lá ilé wa ló ti ṣẹlẹ̀ àmì ẹ̀wọ̀n òbí fún afáwọn olùkọ́ afáwọn olóṣèlú fáwọn olóṣèlú ìjọba kọ́lá àti ìlú ìrẹ́lẹ̀ wọ́n ní àti ẹ̀dínlẹ̀ kọ́kọ́ parọ́ nítorí ìgbà àkọ́bá yẹn ìwọ́n wù ìjọ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wà so ọlọ́run ta sọ àbá ni ó sọ gbà ọ̀pọ̀lọpọ̀ ní tátàlì sọ́sán tó fi ilé tí ò ṣe lórí mọ́síláhà èyí sọ̀rọ̀ fẹ́ ló tara fi fi ilé tó lẹ́tọ̀ọ́ bí ẹ kó ṣe tó so eléyìí lè èyí ò pé eléyìí ò tẹ̀lé kan wá pé ṣẹlẹ̀ àwọn ọ̀pá rẹ̀ táwọn fámílì àwọn fámílì ọkọ ìyẹn ni pé kíyàwó kó sí dáadáa sáà fámílì ọkọ rẹ̀ kí ọkọ náà dáadáa fámílì nǹkan tó tó máa ní àdékàtúndàlá téèyàn àwọn nǹkan tó tó sọ ní kọ́dà dábàá káàdì dáadáa sí dábàá ọdún náà dábàá káàdì dáadáa sí a máa gbé gbogbo yẹn nìkan àbẹ̀tí yẹn ń bà máa tó ẹ ti di kankan náà nìyẹn tó ẹ ti di aládùúgbò náà nù tó Islam ó ó ó Islam ń pa ó jẹun pa ká ṣe dáadáa general ti gbogbo ẹ̀ lẹ́yìn pé ká dáadáa sí ìyàwó yẹn ká wá ní ẹgbẹ́ pé kankan bẹ ní àárín àárín yìí tó ń bọ̀ ní dáadáa sí ìyẹn bọ̀ lọ́dọ̀ fáwọn ìyàwó yẹn dáadáa so ìyẹn bọ̀ obìnrin bọ̀ sí dáadáa sí fámìlì yìí ọkọ rẹ̀ so eré ìyára súná ńlá tako tó gbogbo tí náà bá ti pè wá sí kíláàpù yìí súná ní Muhammad sallallahu alaihi wasallam so nǹkan tí ẹ̀sìn sọ náà ni so nǹkan tó sì lọ́ máa ni ìyálà èèyàn ń gba ọmọ lọ́wọ́ yàn ìgbà wọn yóò nípa ọ̀sẹ̀ àsọ̀mọ yẹn gbé náà rí ẹ̀dá yẹn gbé náà rí ẹ̀kọ́ sí kára sí nígbà tí wọ́n ti ń kàtà lọ́wọ́ ẹ̀dá yẹn kábà rẹ̀ ọlọ́run tẹ̀lé. ọmọ

yóò sì tẹ̀wé lẹ́lúkulẹ̀ yóò wá pa yóò wá lé ránmọ́ ọ̀rẹ́ ọ̀díyà àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ní o àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ọ̀rẹ́ bábí àwọn ọ̀là àwọn tó lásìkò pẹ̀lú ìyàwó rẹ̀ nìyẹn ńlọ́gbà ọ̀la yóò bá jẹ́ pẹ̀lú mọ̀lẹ́bí ọkọ rẹ̀ pẹ̀lú ìyàwó yẹn àbí mọ̀lẹ́bí ọkọ yẹn ó dá mọ́ fọ́lọ́wọ́ ara àti àmì ìṣẹ́lẹ̀ kọ̀ọ̀

ilé wọn àbí wọn fẹ́ lẹ́rọ ó wá àwọn fámìlì wa dá bẹ́ẹ̀ bàtà mi fámìlì ẹ̀dá sẹ́gbẹ́ ńlọrin àwọn sọmọ ìyàwó ẹ̀wọ̀n akọni àwọn ọmọ ìwé lẹ́gbẹ̀ẹ́ sẹ́gbẹ́ bá padà ìyàwó padà kọrin ní wọn náà wọn yà padà kọrin ní wọn. ìgbà tó yá àwọn fámìlì ìyàwó ẹ̀gbẹ́ náà pé ọmọ yìí ọdún ìsìkàgbà sẹ́fẹ́ kòkó máa ń kòkó máa ń lọ ìwọ́la àlẹ́wọ́n afẹ́fẹ́ fẹ́ ìgbà ní à ìyàwó olóòdùmọ̀ wọn náà sẹ́fẹ́ olóòdùmọ̀ wọn náà sẹ́fẹ́ tàbí ìgbẹ́fẹ́ ìgbà ní ìgbẹ́fẹ́ pé yóò máa rán ọ̀kan mọ́ra tí wọ́n nípa ilé wọn so ó ní ibi táwọn mọ̀lẹ́bí wọn fi rí mọ̀lẹ́bí yẹn ojú náà ni òyàwó ni náà ní bẹ́ẹ̀ lára ìyàwó tó bá pé àwọn mọ̀lẹ́bí náà kan wọ́n ta ẹgbẹ́ ìyàwó ọmọ bíi bẹ́ẹ̀ nù ẹ́ ẹ̀dá tó ọmọ ọmọ bẹ̀rẹ̀ ẹjọ́ máa lọ bí ọ̀tá wa ti èdè àwọn abọ́jà sílẹ̀ ló kẹ́rọ̀ ìyá ẹ lọ ẹni ẹni nínú ẹ wá dùn gan so wa wò wá yóò wá ìkan náà máa búrò ẹni yẹn lọ sí ẹni lọ àfọ òsèmúrí ni ó tọ́wọ́ tó sẹ̀múrí ìgbàgbẹ́ pé wọ́n máa ń kó lórí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọdún rẹ̀ ọ̀dà àníṣe ṣe kọ́ ọ̀dà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pé tẹ́sẹ̀ ní ìgbésẹ̀ mọ́tò láti fi ìdẹ̀síwájú ìṣẹ̀lẹ̀ so ó tà pọ̀ kéèyàn àwọn tí nǹkan bá ti káyé pọ̀ pé kí nǹkan bá ti káyé pọ̀ kó àti nǹkan ìgbà síbẹ̀ náà tí nǹkan ìgbà síbẹ̀ náà pé kò síbẹ̀ náà pé báyà ó kú kò síbẹ̀ náà pé èèyàn pọ̀ rẹ̀ rẹ̀ so dáadáa yẹn kó wọn kọ̀ntínú káàkó máa rántí ó máa rántí àdìpọ̀ yẹn ó dá púpọ̀ olè sábà lọ ẹ̀ níparí. Thank you.

ìgbé báyìí ààrẹ àbáyìí báwo rẹ̀ ẹ̀kọ́ bí a ti máa polú nílò ọjọ́ bá àbáyìí àwọn ẹ̀kọ́ ọmọdé tó láìní òtútó tó jẹ́ pé táà òjọba ń ṣe gbogbo ààrẹ ìlera àwọn tí ń ṣe báyìí káwọn ẹ̀mọ̀ kí àdéhùn ìgbé ogun lọ́gbẹ́ kalẹ̀ tí a yípa àlàyé ní máa sọ bí ẹ̀rìn bá dà kò sí àmàpàpà nínú ọ̀rọ̀ àǹtọ́kì اللهم صل على آل هنا ìjàmbá ọba yìí àbílẹ̀ kọ̀ọ̀kan báyìí lẹ́gbẹ̀ẹ́ jẹ́ àdìbá yìí fi ìwà àdá àfẹ̀dàfẹ́lá àwọn ọmọ ìsìlá sọ ni pé káwọn bá wa sọ pé àwọn ẹ̀ńlá ti bẹ̀rẹ̀ náà o lè lè rí ẹ̀kọ́ ìdí pọ́lítì àwọn àtàlà ní sùn lẹ́gbẹ̀ẹ́ ìwà wọn lè rí sẹ́lẹ̀ tí àwọn ẹ̀ńlá ti bí wà gan so ó sì bàlá púpọ̀ ìwà olóògbé ìyàtọ̀ bá a ti lè sí lọ tó bàtọ́nà bẹ́ẹ̀ lóyìn rẹ̀ wẹ́ pírẹ́sìẹ̀ torí wọn àdúgbò yẹn nígbà tẹ́sí wù ọlọ́wọ́ á di mẹ́fìlà tó máa ń yẹn kò lè kò lè pírẹ́sìẹ̀ láàrin àwọn yẹn olùwà ẹ̀ ń mẹ́ta láàrin olùwà àwọn yẹn á wọ́n rẹ̀ wà ẹ̀ ń pọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sọ̀rọ̀ إله إلا أنت إليك السلام عليكم ورحمة الله وبركاته Amen.